فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفو ولوم أبا أترى إكيجة فو أندوى محمد sallallahu alayhi wa alihi wa sallama ọlọ́run bá tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò àlìhídáyà eléyìí tí ó ń dé sí etí gbọ̀nyín látòrí ìkànnì àdàbà eight eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kún ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn èmi ọmọ yáyín abu ayman alaasali ló tún ti kalẹ̀ sílẹ̀ agodo báyìí láti máa tukọ̀ ìtòyí ètò ọ̀hún abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo eléyìí tí a ti ń wí láti ìwáfẹ́ kọ́lọ́wọ́n ọba àníkọ́lá kó jọ kó fi sínú mizan hasanati wa àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ bẹ́hàmọ̀ ti ya arhamar rahimin abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo eléyìí tí a tún máa láǹfààní àti máa sọ náà kọ́lọ́wọ́n ọba àníkọ́lá kó jẹ́ ká máa rí sọ yé olùgbọ́ sababu kufuri bani adam wa tarkihim dinihim huwa al-ghuluw fi salihim orí agbọ́nrin náà ni a wà wípé èyí tó jẹ́ olórí ìdí àti sábàbí n tó fà á sí àwọn ọmọ ànábì ádámà tán fi kùnà nínú ìmọ̀ ọlọ́run ọba àlejòlá lọ́kan wọ́n fi sọnù nípa ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n dá òdodo ẹ̀sìn ọlọ́run ọba mọ̀ òun náà ni àhọ́bó àtàyìnbó àtàpéjì eléyìí tí wọ́n ní sísàkánì gbogbo àwọn àyànfẹ́ àwọn ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń sọ̀rọ̀ nípa anabiwa isa a tún sọ̀rọ̀ nípa anabiwa musa bákan náà à ń sọ̀rọ̀ nípa wípé bí àwọn nàṣọ́rọ́ bí wọ́n ṣe ṣe àṣejù sísàkánì anabiwa isa bákan náà tí àwọn yahudi tí àwọn náà tí wọ́n fi àgọ̀ tí wọ́n fi kún ìwà tí wọ́n hù sísàkánì anabiwa isa eléyìí kò sí nínú ní tí ó bá mu pàápàá bó tilẹ̀ sí kó mọ nítorí pé àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba àlekọ́lá ó sàwọn wọ́n lẹ́ṣà ọlọ́run ọba àlekọ́lá ó ṣà kẹ́ ọlọ́run ọba àlekọ́lá ó wọn lódodo èèyàn ni wọn gẹ́gẹ́ bí àwọn náà ti jẹ́ èèyàn wọ́n ń jẹun àwọn náà ń mumi àwọn náà mumi wọ́n lọ sọ́jà gẹ́gẹ́ bí àwọn náà lọ sí inú ọjà àwọn ànábì ọba kan máa lọ sọ́jà nísàlẹ̀ kán máa ṣe ogun táwọn èèyàn ń ṣe kì í ṣàlébù ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ èèyàn làwọn náà jẹ́ èèyàn ṣùgbọ́n yàtọ̀ ń bẹ láàrin wa àwọn ní títí wọn yóò há ìlú yìí wọ́n máa ń gba ìmísí láti sánmọ̀ ọlọ́run ọba àlekọ́lá ó ń fi inspiration ó fi ránṣẹ́ sí wọn láti pàṣẹ mọ́lákù Jibril eléyìí inú nǹkan tí a gbọ́dọ̀ jẹ́ kí ó di mímọ̀ fún wa òní eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá sọ kànyànkànyàn inú ọ̀rọ̀ rẹ̀ nínú wípé innamal masihu Isa ibn Maryam rasulullah ọlọ́run ọba àlekọ́lá ní ànábì wa Isa ọmọ Maryam ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ní ànábì ọlọ́run ọba ni kò jẹ́ nǹkan kan ju ànábì ọlọ́run ọba àlekọ́lá lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àyà yìí àdọ́fàwó ìlà omi ó ṣàfihàn ànábì wa Isa alayhi ọlọ́run ọba àlejòlá ó ṣàkíyèsí rẹ̀ sí ara mọ̀mọ́ rẹ̀ nítorí pé inú obìnrin lòun náà ti pinnu òun ti jáde gbólóhùn Rasulullah tọ́lọ́run ọba àlejòlá sọ níbi ìtọ́lú ìkọ́lù yahud ọlọ́run ọba àlejòlá ó fi dá èsì ọ̀rọ̀ padà sẹ́nu àwọn yahudi ni nítorí pé àwọn yahudi àwọn sọ wípé Wọn ní wa salatu ní ni رسول الله innamal masihu isa bin maryam rasulullah ọlọ́run ọba àdékọ́lá ó fi nílẹ̀ yìí pé ànábìwá isa o òjíṣẹ́ ọlọ́run ni áàdìhí alkalima ìtọ́lù lìkọ́lì hood innahu kadhab wọn ni ọ̀rọ̀ tọ́lọ́run ọba àdékọ́lá yìí clarification ló jẹ́ fún ọ̀rọ̀ táwọn Yahudi sọ sísàkà ní ànábìwá isa wípé kadhab ni pé òpùrọ́ ni bákan náà ọlọ́run ọba àlejòlá ó tún wá ń dá èsì ọ̀rọ̀ padà sẹ́nu àná sọ́dá bákan náà wípé kí ni o ọ̀rọ̀ tó bá sọ pé wà kẹ́límọ̀ tù hú ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kí ni o eléyìí náà sọ wípé à ànábì wa isa ò pé ọmọ zina ni àwọn sọ bẹ́ẹ̀ anabiwa wa Ìsá ọmọ zìnà ni ọlọ́run ọba àlékọ́lá ní hmm, tẹ́lí mọ́tò ọlọ́run ọba àlékọ́lá ní ọ̀rọ̀ ní látọ̀dọ̀ wọn ọlọ́run sọ sí inú ìyá ńlá wa Maryam aleyha salam tó ní kí ó máa tó ń sọ sínú rẹ bó ti ń dénú ẹ̀ náà ló ti ń sọ ní inú eléyìí gba ìsàlàyé ní tó kọjá wípé ọlọ́run fi nǹkan wọ̀nyí ó fi ṣe àṣepé agbára ìfihàn ìjẹ́ adẹ́dà ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí mọ̀ ń gbà dá ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala alukọ́ha ìlà Maryam gbólóhùn yìí látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba jù sí ara Maryam kí ni gbólóhùn náà òun náà ní kí ni ọlọ́run ọba sọ pé kún fàkàn ọlọ́run ni máa rí bẹ́ẹ̀ ó sì kí ni ó sì jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá tẹ̀síwájú ọ̀rọ̀ tó sọ pé wàrúhùn mi nìyẹn ai innahu azza wa jalla ja'ala isa alaihi salatu wa salam ka gairihi min bani adam min jasadin wa ruhin wọ́n ní gbólóhùn tọ́lọ́run bá àríkà sọ pé wa ruhun min pé ànábì isa o ó tún jẹ́ ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba àlejò ọlá bó ti ṣe ànábì wa isa alaihi salatu wa náà ló ṣe àwọn ànábì tó kù wípé ní ń jásádé ń wà róṣin ọlọ́run ọba àlékọ́lá ó dá wọn ní abarapá bákan náà wọ́n sì tún ní o wọ́n tún ní ẹ̀mí ẹ̀mí ni wọ́n abara ni wọ́n pé wọ́n bá fẹsẹ̀ kọ yóò dùn wọ́n ẹgẹ́ bó ti pé àwa náà tá a bá fẹsẹ̀ kọ yóò dùn wá wà á dán fàáró àhú ìlé ìtẹ̀sírífà ọlọ́run ọba àlékọ́lá ó wá ṣe àfitì ẹ̀mí yẹn ó rẹ̀ sí ara rẹ̀ tashrifan ní ti àkọ́lé wàtẹ̀kìrímọ́n àti ìbú ìyìkúnni gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékọ́lá tó ti sọ nígbà tó dáná bí wa Adam ọlọ́run ni wà náfà tó fi hí ìróhí mo sì fẹ́ mi sí láti ọ̀dọ̀ ara mi hádàlì tẹ̀sírí fàtẹ́sírí eléyìí ní àkọ́lé ni eléyìí ní ti ìbú ìyìkúnni ni ó tún á tẹ̀síwájú ní fàámi lóde láì ọ̀rọ̀ sóbì a ẹ̀yin Yahudi ẹ̀yin Nasara à ẹ̀gbọ́ ọlọ́run ọba gbọ́ o wàrọ̀súùlì yìí ẹ̀sìn tó gba anábìwá muhammad salasala ẹgbà òun náà gbọ́ ìtọ́ọ̀bù lílé ìjẹ́ fún kí ni o àwọn ahlul kitab torí pé kí ni o wà ní rúṣùlì yìí òun náà ní kí ni o muhammad sallallahu alayhi wa sallam alladhi wà akhiruhum wà khatimuhum tó yẹ pé òun náà ní òfin òjíṣẹ́ tí kò sì sí òjíṣẹ́ míì tí yóò tún wáyé lẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó wá tẹ̀síwájú pé wala taqulu thalatha ẹ má sọ pé ọlọ́run ìkan inú ló jẹ́ inú mẹ́ta ọlọ́run ẹ má sọ bẹ́ẹ̀ níntàhù tẹ́ ẹ bá pinnu nǹkan táwọn ṣàlàyé fún yìí tẹ́ bá jáwọ́ ń bẹ̀ khayron lakum ọlọ́run ní à ilé mà lórí fún yín o ayé yakun khayron lakun pé eléyìí oore náà ní tìkún mi ní ìjà sí fún yín ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá fi hàn wípé innama innama Allahu ilahun wahid ọlọ́run òun ọlọ́run ọba o ìkan ṣoṣo lòun subhanahu wa ta'ala mímọ́ fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ayé kúnà lahu waladun mímọ́ fún ọlọ́run ọba ó tayọ kí ẹnìkan kan ó sọ wípé òun fẹ́ sọra àwọn ojú ọmọ fún àbí kí òun gangan fúnra rẹ̀ sọ wípé ah, n tó wá kù fún mi pé mo fẹ́ yan ẹnìkan lọ́mọ ní ààyò eléyìí ọlọ́run ọba àlekẹ́ọ́lá ó mọ́ kọjá gbogbo irú nǹkan báyìí torí pé ká mọ̀ tàfi nǹkan báyìí títàkà ní ọlọ́run bí ìgbà tí a bá ń fi àbùkù kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run ní làwù máa fi sàmọ́ wá ti wà ní ọ̀bàmọ́ fi àdù ọlọ́run ní ohun ọlọ́run ọba láàmù yẹn làwù láàmù tó wẹ́bi làwù yẹn àwọn àfọ́ onímọ̀ náàwù ó ní láàmù ìfìsọ́ọ̀sì ni ọ̀yìnfídù òmù láàmù yìí láàmù lìmìkíyà ni ọlọ́run ọba àlejọ́lá làwù máa fi sàmọ́ wá ọlọ́run ọba àlejọ́lá òun ló ní gbogbo ti ń bẹ ní sánmọ̀ wà máa fi àrùn àti gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ ayé tẹ̀nzí anlahu anya kúrò láwọ́ládún ìtumọ̀ rí pé tọ́nà ọba àlékiọlá tó bá fi lè sọ fún wa kàtígóríkálì pé gbogbo tí ń bẹ sánmọ̀ àti nílẹ̀ òun lòun ní kápá rẹ̀ òun lòun sì ní eléyìí ó ti túmọ̀ sí wípé à ihun tó dáa náà ni pé ká fọ ọlọ́run ọba àlékiọlá mọ́ gẹ́gẹ́ bó ti fara rẹ̀ mọ́ kúrò nípa wípé kò sí ẹnìkan tó ní sílà pẹ̀lú ọlọ́run ọba àlékiọlá gẹ́gẹ́ bí sílà ilé ìtamọ̀ sí ilẹ̀ papọ̀ àti kí ìran ẹnìkan dé ìran ẹnìkan kò ní láàrin àwọn ẹ̀dá rẹ̀ tó dá ní ànàhó máàlìkún lè máa fi sàmà wá ti wà mọ́ sí àjù torí pé ọlọ́run ọba àlékiọlá òun ló ní tí ń bẹ ní sánmọ̀ gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́run ọba àlékiọlá ló ní tí ń bẹ lórí rẹ̀ ọlọ́run ọba àlékiọlá ló ní wà ní jùmùlá ti hí ìsá bùnú Maryam alayhi salatu wasalam nínú àwọn nǹkan tí kì í bẹ ní orí ilẹ̀ nínú àwọn nǹkan tí ń bẹ nínú tí ọlọ́run bá sọ pé òun nìyí ànábì wa ìsá alayhi salatu wasalam àwọn náà jẹ́ ìkan nínú wọn fọwọ́ min jumlatil mamlukin al-marbubin wọn ni àwọn náà wà nínú àwọn nǹkan tí ó ti kó sínú nǹkan tí ọlọ́run bá àdéhùn wọ́n ń bẹ nínú àwọn tó yẹ pé gbogbo bùkátà wọn wọn ó jẹ wọn mu wọn lọ wọn bọ o wọn ó dàgbà wọn ó ti gbá wọn ṣàwo ọlọ́run ọba àlekẹ́lá náà ní í gbọ́ bó ṣe ń gbọ́ tiwọn yìí náà ní í gbọ́ tèmi bó ṣe ń gbọ́ tèmi náà ní í gbọ́ tiẹ̀ tí ń gbọ́ tọmọdé tí ń tàgbà tí ń tarúgbó tí ń tí ń wá ni ó sì wá jẹ wípé àwọn náà pẹ̀lú ọlọ́run ọba Allah àó wàládàlìlà àó ká tó wá sọ wípé à bóyá ọmọ ní òtẹ̀ ọmọ ló tẹ̀ gbúdọ̀ jẹ́ wọ́n ní eléyìí kò ní padà bá mu nítorí pé ó wulẹ̀ ti sọ fún wa subhanahu wa ta'ala wípé làhú múlíkù sàmọ̀wáàtì àmọ́ fìlàdù ọlọ́run ọba àníkọlá ní ohun gbogbo tí ń bẹ ní sánmọ̀ méjèèje àmọ́ fìlàdù àti ilẹ̀ pátápátá ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ní ọlọ́run bá parí èyí pé wàkáfà bìláhì wàkìlà pé ọlọ́run subhanahu wa ta'ala káfà káfà hafizan ala ibadi ọlọ́run ní wọn ọlọ́run o òun kí ni o òun tó ní olùṣọ́ lórí gbogbo ẹ̀mí ẹrú sí òun àlejò. òun ó sì mọ lórí àwọn àlámọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń gbọ́ àdúrà àwọn ará London at the same time ó tún ń dá àwọn ará Germany lóhùn at the same time ó tún ń gbọ́ bùkátà ará Nàìjíríà at the same time ó ń gbọ́ bùkátà ará Mexico ó ń gbọ́ ti Saudi eléyìí a rí i pé ọlọ́run ọba yìí kò sí nǹkan kan láàyè àjízùhú ṣe ń fi àdùn wá láti sámà kò sí nǹkan kan ní sánmà àti nílẹ̀ tó ká ọlọ́run ọba àlejò ọlálágara kò sí kankan ní sánmà àti nílẹ̀ tó kún ọlọ́run ọba àlejòlá lójú láti mójútó ṣe pé àwọn sọ pé à ah, inú oṣù ọlọ́run rárá o kò sí kankan bẹ́ẹ̀ tá a lè ṣàfihàn irú ìròyìn báyìí sí sàkání ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún á ń tẹ̀síwájú ọlọ́run ní látẹ́gblu fídíì nìkan ẹ má tayọ ààlà nípa ẹ̀sìn yín nítorí pé kí ni o ìmọ̀ tayọ ààlà nípa ẹ̀sìn yìí àwọn aburú tó rọ̀ mọ́ ó pọ̀ alákọ̀ọ́kọ́ anahu tenzilun lilimaglu òfin ìfọ́kọ̀ mọ́ǹdì láti ṣe. téèyàn bá ti ń tayọ àlà nídìí ẹ̀sìn gbogbo àwọn èèyàn téèyàn ń ṣe àṣejù nípa wọn yìí bí ìgbà tó jẹ́ pé à ń gbé wọn sí ibi tọ́lọ́wọ́n bá àlejò láwò gbé wọn sí. à ń sọ wípé ibi tọ́lọ́wọ́n bá àlejò láfi wọ́n sí wọ́n jù bẹ́ẹ̀ lọ ń ká nàmọ́dá tó bá yẹ pé oyún ti ẹ̀yìn ló bá dé wàtáàtàhà nkánà kọ́dán tó bá sì jẹ́ wípé à ń bẹnu àtẹ́lu àwọn àyò ọlọ́run ọba ni à ń bẹnu àtẹ́lu àwọn ànábì ọlọ́run ọba ni ìtumọ̀ rẹ̀ ni pé à ń àìlẹ́kọ̀ọ́ wọn eléyìí nínú o lè kó sínú nìyẹn téèyàn bá ti jẹ́ aláṣejù aláyìnbó nípa ìmọ̀ gbé àwọn ẹni kọjá ibi tí ọlọ́run ọba àlejò látó tàbí gbogbo àwọn tó bá dá àwọn àyànfẹ́ ọlọ́run àwọn ààyò ọlọ́run ibi tọ́nà wọn bá àríkọ́lá bá ní wọ́n mọ ká sọ wípé wọ́n wọ́n sí ń bẹ̀ ká ní a fẹ́ fà wọ́n jábọ́ a gbé wọn kúrò níbi tán wà gbogbo àwọn nǹkan wọ̀nyí a òkùnkùn ẹ̀ka tó bákan náà anna oyu adi ìlà ìbáadá ti ada àlùmọ́gbìlú fihì bákan náà nínú àwọn nǹkan tí ó tún jẹ́ aburú tí àwọn nǹkan yìí máa ń pèpè sí òun náà ni pé kí ni o ó lè pèpè sí ìsọ àwọn tí àwọn èèyàn ń pọ́n lápọ́njù yìí tí wọ́n yìn láyìnbó yìí nínú àwọn ẹni ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn àyànfẹ́ nínú àwọn ààyò ọlọ́run ọba kàmọ́ wọ̀lúwákì ní alìlúgbòlò gẹ́gẹ́ bó ṣe rí pé kí ni o a máa ń rí náà lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn aláhọ̀bó àwọn aláhọ̀kangun àwọn aláṣejù pé gbogbo àwọn tí wọ́n bá ń wárí fún tí wọ́n bá ń gbóríyìn fún tí wọ́n sì ń jírẹ́bẹ̀ fún nígbà míì wọ́n ó máa fi wọ́n sí ipò ẹni tí èèyàn máa jọ́sìn fún tí wọ́n á fi ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n fi sílẹ̀ bákan náà ẹ̀yin olùgbọ́ wa nínú ilé nínú àwọn aburú eléyìí tí ó tún connect pẹ̀lú wípé ìmọ̀ yàyìnbó ìmọ̀ tàṣejù tó jẹ́ sábà bí ìgbórí àwọn èèyàn kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala anahu yasudu antazimila ìmọ̀ yin àwọn ikọ̀ èèyàn kan láyìnbó àbí ìmọ̀ gbé wọn kọjá ibi tí ọlọ́run ọba àlekọ́lá fi wọ́n sí yẹ̀sùdù antazimila ìgbé ọlọ́run ọba àlekọ́lá tóbi apàtì ìfẹ́ ọlọ́run ọba àlekọ́lá sí àìsàn ọlọ́run ọba àlekọ́lá á dàgùn láti yẹ̀sùdù antazimila torí pé ọlọ́run ọba láàfilẹ̀ àní ọlọ́run ọba mọ́ àwọn ẹni rẹ yìí àwọn àyànfẹ́ yìí àwọn ààyò ọlọ́run ọba yìí àwọn láwàá mọ́ dojúkọ a wà gbàgbé ọlọ́run ọba tó yẹ pé òun gangan ni mọ̀nánú àléyìnà jẹ̀míà ó ní ọba tó ní ìrègùn lórí gbogbo wa látòkè délẹ̀ wọ́n wà yẹ sẹ́hìkò ìbádàtànà tó sì tún ní bùkátà sí tó lẹ́tọ̀ọ́ sí ìgbà ìjọsìn lọ́wọ́ wa lè anahu kọ́ọ́lìkùnà torí ọlọ́run ọba subhanahu wa ta'ala a dẹ̀ ti kà á sẹ́yìn yìí pé mọ́ńlá yáhùlùkùlà yorùbá dùn gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní rèé wípé èmi ni mo dá ọ á èèwọ̀ ni o a gbọ́dọ̀ forí kanlẹ̀ fún tọ̀hún èèwọ̀ ni a gbọ́dọ̀ jọ́sìn fún ẹni yẹn yasudu antazini yóò di wa lọ́wọ́ ìmọ̀ gbé tóbi fún ọlọ́run ọba subhanahu wa ìmọ̀ ẹ̀dá kí ló fà áfà fà á rèé o ẹgbọ́dì ọ̀rọ̀ lè anna nafsa ìmọ̀ antẹ̀ǹṣẹ́bìlà bilbatil aw bilhaq wọ́n ní rí ẹ̀mí bọ́lá ọba àríkà láti dá ẹ̀mí naturally by default ẹ̀mí gbọ́dọ̀ kó àìrojú pẹ̀lú nǹkan kan inú méjì ìmọ̀ àǹtẹ̀ǹṣẹ́ gíla bilbaati ìmọ̀ inú kó kó àìrojú pẹ̀lú àánú àǹtẹ̀ǹṣẹ́ gílu bilhaki tàbí kó kó àìrojú pẹ̀lú ọ̀nàmọ̀ àti òdodo fáyìlà ìṣàkọ̀ láti gbìlùgbòlóhùn tí ẹ̀mí bá lọ kó àìrojú tó bí ìtara rẹ̀ pẹ̀lú àṣejù àyìnbó the azal makhluk pẹ̀lú ẹni tí ó ń gbé kọjá ibi tí ọlọ́run ọba àlékọ́lá gbé sí nínú àwọn àyò ọlọ́run nínú àwọn àyànfẹ́ ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe àyìnbó àṣejù nípa wọn wà ìṣirọ́ ìhí wà tàbí nìyí tó wá ní tó ń gbé tóbi ta Allah kọ́tùbì yìí ẹni yìí ẹ̀mí rẹ̀ ó ti lẹ̀ mẹ́ni wà náà sì yá mọ́ yẹ́jìbù lillahi ta'ala nínú fòkòkò ní àárín ìgbà tí ẹ̀mí rẹ bá lẹ̀ mẹ́nu yìí yóò wá gbàgbé àwọn ìwọ̀ tó yẹ kí òun gangan fúnra rẹ̀ kó pé sísàkání ọlọ́run ọba àlekọ́lá gbogbo àwọn dìmáàndì ọlọ́run ọba subhanahu wa ta'ala irúfẹ́ ẹni báyìí ní ìṣèkínni yóò mọ̀ fira rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ àfáàní anel mọ̀gìlúwù fi nkánà mọ̀júdà wọ́n ní ẹni tí wọ́n ṣe àṣejù sísàkání rẹ̀ nkánà mọ̀júdà tó bá yẹ pé ẹni tí ń bẹ láyé fàínàhù yẹ́zúhù bìnàfì yóò gba ìtànjẹ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ à àwa ni wọ́n yìn yẹn àwa ni wọ́n kí ní kíní kan yẹn àwa ni wọ́n kí mẹ́sàn-án náà yẹn inú rẹ̀ ó máa dùn nígbà tí wọ́n bá gbẹ̀yàn gẹ̀ẹ́sìn ayán ẹ̀rí fàínàhù yẹ́zúhù bìnàfì yóò máa fi sọ́mà pé à àwa nìyẹn wàyàtà áázọ́mù bákan náà wàláìsà bíi azimi yóò máa gbéra rẹ̀ tóbi wàláìsà bíi azimi kì tó tóbi kò ju ibi tọ́lọ́run bá àlékọ́lá fi sí yẹn kò ju bẹ̀ lọ wà yóò jìbù bí ha yóò sì mọ ṣe mọ̀ pẹ̀lú àwọn ẹ̀yìn tẹ́yìn yìí wàhálì yìí mọ̀sádà tán wọ́n nílé aburú kan ni o tó fìdù mọ̀gbìlú fíhí incarnate mọ̀dàhà tó yẹ pé o lè kó bá ẹni tí wọ́n yìn yìí incarnate mọ̀dàhà tó bá yẹ pé yìnyín ní ibi tí a ti họ́ bó wà tó jìbù àdáwátà wálìbàgùdọ́ à bákan náà ó sì tún lè bí ọ̀tá àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún wàkìyámi lẹ̀fòrúbì wọ́lbálà bákan náà ó sì tún lè ó lè àrósì ìmọ̀ dá ogun lẹ̀ àti àdánwò bẹ́ẹ̀nà haza wà haza in kánát kọ́dà tó bá jẹ́ wípé ẹ wá ń bu ẹnu àtẹ́lù wọn ni ó lè fa ìjà ó lè fa ogun ó lè fa wàhálà láàárín àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ abẹ́sìn ẹni tẹ́ ń fi ẹnu àtẹ́ tẹ́ ń bẹnu àtẹ́lù yìí wọ́n jẹ́ abẹ́sìn rẹ̀ àti àwọn tí wọ́n ń fi ẹnu àtẹ́ lu onítọ̀hún gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní mú ìrẹ́pọ̀ wá láwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní mú ìbáṣepọ̀ wá ní àwùjọ eléyìí òun náà ni nǹkan tí ó fa sábàbí tó jẹ́ olórí nǹkan tó fa etí kálukú ní ṣe ṣètì ẹ lọ́tọ̀ ṣètì ẹ lọ́tọ̀ tó yẹ pé àwa rántí pé kí ni nǹkan tí ọlọ́run ọba àlejò ọlá tó dá wa sáyé fún nítorí ẹ̀ a ti gbàgbé a ti gbàgbé pé ntọ́lọ́run ọba àlejò ọlá káwá sí láyé ni pé káwá jọ́sìn fóun á ṣiṣẹ́ ni á jẹun ni á sì gba gbogbo àwọn nǹkan yẹn ká lè ní okun àtagbára àti rí ìjọsìn sí fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun làwọn yẹn gbogbo àwọn yẹn àmọ́ ni ọ̀wá rẹ̀ ran ntọ́lọ́run ọba àlejò ọlá ní káwá sí òun náà ní kí o káwájọ́ sì fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ti rin rẹ̀ náà rẹ̀ wípé ọmọ akọ̀lá kìlìjìnnà wàlẹ̀ ìńsá ìlà àlìyá àbùdùn ọlọ́run ní òun ò dá èèyàn àti àlùjànnú pé kẹkàn á máa ṣeré àgbẹ̀rẹ̀ á máa tayín àgbẹ̀rẹ̀ máa ṣe fàájì rárá o ìlà àlìyá àbùdùn kò sí nǹkan mi ìtọ́lọ́run ọba àlejò látòrò rẹ̀ dá wa bí kò sí kí ni o káwájọ́ sì fún òun ọlọ́run ọba subhanahu wa eléyìí òun náà ni àlàyé ní ṣókí nínú àwọn mọ́kádà àwọn aburú tó máa ń fa kí àwọn èèyàn kan máa ní àṣejù tàbí àṣe ètò sísàkà ní àwọn ẹni rí tàbí àṣe ètò sísàkà ní àwọn ẹni ọlọ́run àwọn àyànfẹ́ ọlọ́run a ò jiyàn wípé àyànfẹ́ ọlọ́run bá wà lódodo kò sẹ́ni tó jiyàn rẹ ẹ̀mọ́ sì wá gbọ́ a ò jiyàn wípé àwọn òjíṣẹ́ ọlọ́run bá wà lódodo kò sẹ́ni tó jiyàn rẹ ẹ̀mọ́ sì wá gbọ́ ṣùgbọ́n nǹkan tá a pín rẹ̀ ní wípé ibi tọ́lọ́run ọba àlékọ́lá bá fi wọ́n sí ẹ jẹ́ ká fi wọ́n sí bẹ́ẹ̀ a lè mọ̀ yá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ebi ọlọ́run ló ń kúrò gun wọn ní sẹ́sáyé ọlọ́run ló rán wọn ní sẹ́sáyé pé ẹ lọ pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ní gbogbo ìgbà tí ìgbà táwọn èèyàn bá ti ń dìrè tí wọ́n ń takò tọ́lọ́run tán ń kọ́ ìtìtọ́lọ́run tán ń bọ èṣù ọlọ́run ọba àlekọlá yóò mọ gbé àwọn òjíṣẹ́ dìde ní ìlàrè gbogbo àwọn òjíṣẹ́ yìí pátápátá látòkè délẹ̀ ààyò ọlọ́run ọba ni wọn kò sẹ́nì kankan tó tó bẹ́ẹ̀ tó lè bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n point of reference in tá à ń sọ fún wa ló gbúdọ̀ mọ̀ọ́dọ́ òní wípé ìyìn tọ́lọ́run bá ti pè wọ́n náà ní ká pè wọ́n ká mọ̀ sọ wípé a tún extraordinary adjective kan tá a fẹ́ fi qualify èyíkéyìí nínú àwọn ànábì ọlọ́run tí adjective tá a fi ń qualify rẹ̀ yẹn ó ti wá pípa sí adjective tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó rán wọn níṣẹ́ gangan tó fi qualify wọn ah kò pọ́sibù èèyàn lè mọ mímu tó ẹni tó kú sódò torí pé ìwọ́kàn momi ò dẹ̀ sinmi ṣùgbọ́n ẹni tó momi tó mi pa tó bómi lọ ẹni ẹni ìsìn ó mú débi pé ó kọjá needed quality quantity tó ní tó ní láti mu olófà tó ti bomi lọ tó ti kú dànù tó ẹnì kankan ò lè mọ ìyá ju ọ̀sọ́ lọ ọlọ́run ọba lọ́nà wọn ṣẹ́ ọlọ́run tó wọn ṣẹ́ yìí ibi tó fi wọ́n sí náà káà náà dúró síbẹ̀ ká kọjá ká sì sọ pé bá fi wọ́n sí wọn ìwọ́ tiẹ̀ abẹ́rẹ́ tó àfẹ́ já wọn bọ́ abẹ́lẹ́ ilé ìtí awí lónìí kọ́nà ọba àlekọ́lá kójọ kò fi sílẹ̀ nìjà máa sànà ti wá àti àwa tí a wí àti àwa tí a gbọ́ ìrahàmù ti arahàmù rahimu títí di ìjọ mẹ́jọ táàkùn mọ pàdé lórí ètò yìí tó àìsàn àlùdáyà ìyẹmọ yáyé Abu Ayman al-Asali ló ń kí wa pé nìkọ́ hùnà bil-Asali wasalaamu alaykum wa rahmatulahi wa